ọ̀nàrọ̀ náà lánà ìkẹ́ ọ̀nàrọ̀ ìlú àwọn lọ́nà ọ̀nàrọ̀ kan kò ní ìṣàn ọ̀rọ̀ àṣànà ìṣe àwọn ìlú ìjáṣà ọkàn ní nàbì sẹ́wọ́n tó wà nínú ẹ̀rọ ní ìtìkú ní ìṣun ní ètò tí o ti kọ́ọ̀dù náà níjẹun oṣù àwọn tó rà bẹ́ẹ̀ ńlá bẹ́ẹ̀ nìṣun olóṣèlú náà là àǹfọ̀mùhìn wọlọ̀ òsìlè ẹ̀mí ẹ̀rẹ̀ ẹni kẹsà they will not be able to satisfy their own need of that ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀yìn gbàgbọ́ra. ọ̀dà ìyẹnà dẹ́mọ̀lì nìyí anna al-muflihina humul ẹ̀yìn náà wà mísàlì al-muflihin ẹ̀yìn náà wà yọ̀bọ̀ humul lẹ́yìnà náà wọ́n sọ̀rọ̀ ọ̀họ̀ ha ayẹ̀ ni wọ́lá ṣàkà أن ضعف الإيمان كأقومي أقومي إيمانا يولد الشو أنامك أنا تجي تجي أنا هزوي أوهن بل قال عليه الصلاة والسلام أنتم من من مدرم أوكا لا يجتمع الشو والإيمان في قلب عبد أبدا إيه؟ allahu akbar òun ní mẹ́lẹ̀ òwúrọ̀ yìí òun tó lórí fúnra mi ọ̀họ̀há wọn lè rí ìmánì ẹ máa nàbẹ́ kẹ́mi ayọ̀rọ̀ yẹn ni ayọ̀rọ̀ ọ̀họ̀há ìnáni ìnáni zero ayọ̀rọ̀ ìnáni ìnáni ọ̀họ̀há yìí zero and ẹni sẹ ẹsẹ àmì kọ̀ọ̀rọ̀ kọ́ àyọ̀dá ọ̀hún ọ̀nà láti ẹ̀rú rẹ̀. ama ọjọ́ rẹ̀ kò ṣọ́ ayẹyẹ danger náà náà ha wà á sárahu alẹ́nẹ́s àti ìsàmán tẹ́lẹ̀ báyìí faqad bayyana hanabi sallallahu alayhi wa sallam bi qawli annabi rami ẹ̀yẹ́ nìrẹ́rẹ́ ọ̀rọ̀ ayékanika iyyakum wa shur annabi ka kai ni ara wọn ni àti ọ̀ha. فإنما هلك من كان قبلكم أبو قرع هلك إذا هلك آه، لا زود يكون من هلك سوى بالشهر أقواهن إيه؟ أمرهم بالبغل فبخلوا وأمرهم بالقطيئة فقطعوا وأمرهم بالفجور fafajaru ọha ife ọkọọbẹ wọn sọ àwọn akọọbẹ nọmba wan bẹẹ wọn dà ọkà bilbọọlù kọrọ ìṣe yìí ṣọgbọsọlù bẹẹ ní ìṣe yìí even this because ọha náà wọn ní kẹwàá kẹwàá yìí wọn kẹkẹ rẹ lọkọ ìṣe rẹ wọn bá wọn bẹẹ kọtí á kọtọ o lọkà jùnọdà bẹẹ jùnọdà just because what it's a nine one ó wó tuuli ọ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ ọ́ lọ́wọ́ nìyí náà lọ́sọ̀lẹ́nìfẹ́ lọ́jọ́ náà wọ́n mara fún bin fojú lọ́ọ̀kú wọn mọ̀ ọ́gọ́ nìkan mú kọ́rọ́ di fàfàjọrò bí mú kọ́rọ́ di lọ́wọ́ kíẹ̀ ṣáà ìgbẹ́ nà náà ẹ̀ bùrọ̀dà lọ́wọ́ ní abẹ́rẹ́ náà lọ́wọ́ wò tọrọ ń nà ọdún àkọlẹ́ ìgbàanì. sábà nù ẹni kí ẹgbẹ́ ẹni wà mẹ́ka àbí fúnmi ẹni gbọdọ̀ ọ̀hán ní ìkó ọ̀rọ̀ kọ̀ọ̀kan nìkan wà láàrin wọn. نهران النبي أكبر أبو قمر يتنام وأما البخل أكبر بالكي حين صاحب الإيمان الضعيف أي لا نكون ميمان نقوم لا يكاد يخرج شيئا لله أسمتي أصدق أن يسمى سمسم يبرهي ولو دا أداء الصدقة وذاك يرنا دي صدقة ونادي وكا أولو كعذري وظهرت لا تهي فاقت إخوانه المسلمين

ina da horo kuma wahalat bil masail dole ita na he ɗan kata o da ko na ro ko mo ni wa eto ni wala eto go ko ni wa je ko mo na wa da ka ta na ila ne ni en wa da bi na ra ta kẹsàn-án dọ́kà á ìbéèrè mi sì lè jẹ dọ́kà á ìbéèrè mi lè rà ẹ̀mí wọn àbẹ̀ tọ̀sán tọ̀rọ̀ náà tọ̀rọ̀ ẹ̀mí mi lè rè káì. àbẹ̀wò náà dọ́kà wà dáàbò àkàrà kọ́ ṣe pọ́nmù ẹ̀yìn kí n máa jọ kí n ẹ̀mí ọ̀rẹ́ ọ̀tá ẹ̀mí ọ̀rẹ́ àjà náà nìyẹn bẹ̀ ẹ̀mí náà káwọ̀ kí ni sísè ah, eh, ẹ̀mí so agoka ẹ̀yìn ara mẹ́rin nǹkan yìí islam ọmọ nǹkan tó yẹn ní ìyàwó wọn ọkàkà náà ní ọkà kan ká bọ́ náà rẹ̀ nǹkan náà ṣáájú náà nígbà jí kò tura ẹjọ́ mi <laughs> ó yẹ kó bẹ̀rẹ̀ kó mo ní mọ̀ ẹ̀ ní wọn ní wàá fà pé wọn àjọ bẹ́ẹ̀ fẹ́ lè lè hù ẹ̀ma ẹ̀wọ̀n lè dùn màmí yẹn òmìnira wà á lákàrọ̀ ẹ̀ma mo dẹ̀ dà máa wẹ́ àrò àti ìtura ṣẹ́wọ̀n àjọ. ولا أبلغ من كلام الله في هذا الشأن أنا أقول كتير عن إن رأي مني في هذا الشأن indeed issue إن رأي أفريقيا أنفقوا في سبيل الله spend time مني عادي ما راك راك وتهور راك ونقطة إخوان مهمين من يهود المنام ما كلين مثالا دين أبان وتشوفوا كوا أبان صدق كلين راوا àpapọ̀ máa gbọ̀kà fún ẹbí tó ṣe òun sọ́bàkà ẹ̀yìn náà kò jí iye ìdókòwò rẹ̀ sọ́bàkà bí iye iye fò ìyàgà sọ́rọ̀ sọ́bà tó máa náà mọ́ wọn mìíràn náà náà wọn náà kà. kọ́ọ̀lá àgbà wọ̀jọ́ òun ẹni yẹn ló ṣe kẹ́ ẹ̀mọ́ àtàtà. ọkà ha أنتم هؤلاء تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء والله الغني وأنتم الفقراء وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم أمريكا ها أنتم هؤلاء أن كرهون وزنن أن كرهون وزنن تدعون أنهن لتنفقوا في سبيل الله when you are husband to me every morning when in a school I am a boss I will have a boss in dọ́ọ̀rá ni kọ̀mpútà dọ́ọ̀rá ìmọ́tò dọ́ọ̀rá tẹ̀lé ọ̀wá àmọ́ skul ẹ̀yọ́ ni bọ́ọ̀s làá ìlàhà ilẹ̀ ńlá muhammed rasulillah ìlànà Allah lè ṣe. kẹ́lẹ̀ ọ̀nà lọ́sẹ̀nẹ̀ ẹ̀yìn náà ọ̀nà náà nìkan gba gba gba mẹ́tòdò mẹ́mí sani nkùn mani yabukọ́l alba nyi náà wọlé ní ètò yìí ọ̀gbọ́n kò wọ́n mani yabukọ́l òun ní ètò yìí bí wọ́n ṣe kẹ̀lẹ́ yẹn sí ní bọ́ọ̀sì ẹ̀rí kú yé ní skul ní ètò ní skul ẹ̀rí ara mi fẹ̀yìn náà ma yabukọ́l àti náà fi òun náà ní ètò yìí wọn kó ẹjọ́ wọn náà yẹ ní skul ọ̀nà tàbí àrùn ìyá ẹ̀ kìí ẹ̀yẹ wúrẹ́ yìí nánu. wàlláhu lùkàmí òmùlẹ̀ rà ọ̀hẹ́ wọn àwọn kò òmùlẹ̀ yẹn mú jẹ́ náà mi ní sọ́yì ẹ̀nà àwọn ní skul òmùlẹ̀ ọ̀ bìyàdìhì mafatihù kùlù ṣe kó àlìjẹ́nàtù bìyàdìhì anáàrù almalu bìyàdìhì everything àrẹ́ǹkù bìyàdìhì wàlláhu lùkàmí òmùlẹ̀ rà ọ̀hẹ́ wọn káwí di láì léwu ìwú ẹni tó sí ẹ̀ wà á ń tún mọ̀ fọkọ̀rọ̀ èwo ni wọ́n sì yẹn ẹ̀wọ̀n náà náà ní àbẹ́kẹ̀ tí ó rúdú ní àbúgbá yẹn ẹ̀wọ̀n á lọ́dọ̀ mọ̀ tẹ́tẹ́ di dókítà náà ìkọ́ ló sì dá àtọ́jọ́ rẹ̀ wọn lórí káwọ́ ẹ̀rọ wọn àwọn dókítà náà jọ rí wọn sẹ́wọ̀n ẹ̀kẹ́ ọ̀rọ̀ olùkọ́ tẹ́ ẹ̀dọ́ wúlọ̀ bá ní. so afam haza yaftakir ila zalik wa zalika yaftakir ila haza وكل يفتكر بعضهم على بعض وشن اوني دسا اوني دسا كو قليل مهم صمت أرارهم وإن تتولوا بلدي لما كاوني فإن تتولوا والله ما كان لك وين أيوه لك وين يستبدل قوما غيركم بمن كل بصار دار دار رسولنا da yawa wani sun man la ya kunu amsalakum lóye ní mọ́ mi ni ìdìbò kan ẹ̀rọ mi ní mi ni ẹ̀ nígbà àkókò ọ̀dọ́ yẹn so àbá àbọ̀ àmọ́ òkúrò ló tún yìí ẹ̀hìn ìdí àkókò ọ̀dọ́ yẹn so. Eyi Alibu Ibrahim a ṣe kìkì ka ọmọ rí tùmọ́nì gbàdá káyé yìí náà ọ̀nìsìkà náà ọ̀nìsìkà ní pàtó bí ọmọ ní àkérè ẹni máa mọ ìlera ẹni ọmọ ìnáwó máa ní lọ́nà ńlá rẹ̀ ẹni kàkà fada pọ́nmọ́jẹ́ àbẹ́kọ̀ọ́kọ́ láwọ́jẹ́ ẹni ìgbà ní wọn lọ́dọ̀ ẹni kàkà á ọ̀nà rẹ̀ abọ̀lì ìlú kọ́ abọ̀lì ìlú so ọba ọ̀nà ìtì ọ̀nà ọ̀ṣun rẹ̀ ọ̀nà ọ̀dọ́ ọ̀ṣẹ́kẹ̀ rẹ̀ bí ẹni tó ẹ̀ṣkúl náà ọ̀nà àgbẹ̀tẹ̀ you will apply it into you work towards it. أولاً ومنها أيضاً أن يقول الإنسان ما لا يفعل دور نوكا أغيره إذا نوعه أغيره ìsukùl ní bíi dìdì yà ni so ọdún náà ṣe àdìrẹ ọdún náà náà ká ní sọ náà sọ yìí tẹlẹ àwọn ẹ̀dọ̀ tó kà ní sukùl ọgbà ní náà ẹ̀dọ̀ tó ẹlẹ́ni سوى عياش سكول أنا سام ومدرة وقال الله تعالى ومن نباكاكا يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون يا أيها الذين آمنوا ما لون ندر لم تقولون ما لا تفعلون sẹ́dọ̀ àkànní nínú ẹ̀rọ mi ni kábòrò bọ́kútán ìndàlọ́ kábòrò ọ̀dàbí ní kábòrò ọ̀bàn makton eh? is great in makton inú jìnnì ìndàlọ́ ìdó omori yìí à ń takúlù kọ́wọ́ àkànní ni màálà tó fàlùn ní ẹ̀kọ́ màá kàánì wẹ́rọ mi ọ̀yọ̀ tó wọlé aṣáka ẹ̀rọ jẹ́rìí أن هذا نوع من النفاق وصلا part of what is part of منافنج يقول ناس قارن ومن خالف قوله عمله أنا نوكا إلى ناكا ودنيا تنقرنا صار مذموما عند الله أنا إيكا أنا وأنا إيكا أنا راضي أنا هو إدو ملهي مكروها عند الخلق ìran náà fi kájú dé mórí gbọmọ dáàbà nílẹ̀yìn yàrá ọmọ náà mórí tó wò áhùlù náà akọwèrè anira sayakashifuna hakikata alẹ́bí kánà ya mọ́ bíi màrúwó fún dùnìyà ó lára pé ọkọ ìyá nira ẹnira kó ìwé yẹn dáa yẹ ìwé ìwé ọ̀nà ìkàkà ọmọdé kàá wọ̀nyí náà. إن في الدنيا نهن ولا يأتيه لأن هم شايف النار وينهاهم عن المنكر ويأتيه دنا بغاهم المنكر أما ودينا دنا شعورا هذا هو وقت يوم الكلام إلا من الله كان يوم من الله لأن أنت أرواح ولا يزالك سمن دولا يزن قول اسمك هو أطول من النار من يفعل ولا ما فكوا من النار من هناك ظهره سيذكر وقول من يوم القيامة ومنها قرينا آه سوي السرور والقبطة بما يصيب إخوانه المسلمين من فشل أو خسارة أو مصيبة أو زوال نعمة أو آه، هنا نكاية وزنين ẹ̀rẹ́ bọ̀ àjàràjẹ́ ńjẹ́ ní ìtú ẹ̀yìn náírà wò kó mu yìí mímú fáṣinin ẹnìkà àmàlí ẹ̀kẹ́ náà wá fáṣinin ẹ̀rọ àgàrà yìí ọ̀rọ̀ kó ànànkà báwo náà ló tẹ̀rí kà dáhà jẹ́ akọ̀hó àyìnbí nínú ẹ̀rọ àgàrà yìí àmàlí kó àwọn àtàràkì ọ̀gá ihu ọmọ náà wà wọn ẹ̀ bàtà báyìí olóyìn rẹ̀ báyìí ọmọ tó rà àwọn kòkòdó wa jẹ́ kanyé ẹ̀wọ́n rọ̀ nínú hó ọ̀hìn náírà jẹ́ wọ́n fòwúṣ òrùbùsòrò lórí ìlékè feel happy lè ẹ̀nà nẹ́ẹ̀mà kọ̀dùbàlàt àgbóka ẹ̀wọ́n rọ̀ nọ́ọ̀rọ̀ àkàtì ẹ̀rọ wo àní ẹni ẹni àmọ́ kẹ ẹ̀yìn ìdámasẹ́ pẹ́ká wọ́n ẹ̀nà ṣẹ́yì àgbóka ọ̀tá ìfọ̀nà àlẹ́yìn káàní ìtọ́fẹ́yẹ àlẹ́yìn ìfọ̀nà ọmọkùnrin ẹ̀mẹ́ orí ìfẹ́ káyé òdi lẹ́yìn ọmọnù ẹ̀ẹ́n gbẹ́rù bẹ́ẹ̀ náà wọ̀nyí kọ̀dùbá àlàánù so ẹ̀ kò ní ní ẹ̀rẹ́ kò ní ọ̀dí ní òbí ẹ̀rọ pé náà ọ̀là méhì àwọn ikú dàgbà ẹ̀sìn ọ̀dí ní òtò ó tó ra méhì ẹ̀hìn ikú dídọ̀ àmọ́nù dọ̀hàjẹ́ ẹ̀hìn ọ̀kọ̀ náà Unik, weak àmì ẹnu ọnyá náwó yà àwọn òkú wèyí kẹ wá àwọn ọmọgbé ẹgbẹ́ wọn náà nàní ẹ̀dì yìí. Inṣàlá olóòtú ní Ghana kíkà yàmàsẹ́wòrìkà lásìkò ọ̀tọ̀ ẹ̀ àkọ́mí ìmánì they are identified and serving as women in honor of running they are find solution to it iye ti ní ìmúsára with sign or the symptoms iye ọ̀rùkùn ìmánì anagbọ́ ẹ̀wọ́rẹ́ta yàrá sí ni. ọkà wọ́mí mọ̀gọ́ ṣe dọ́ọ̀fì ìmánì ọkà ini sanere shot he ka imani zara ku o inan ka annabaru ila al-umur da ka abire yunu ku ile min jihati ko from the angle on the yame ile yame ku ile au adam ko ihe faqat alka

وغض النظر عن فعل المكروه بيشي الكروه يعني إذا هنا كان إذا كان إيه بطل حرام هو بقى إنجلي أنا بيشي كروه كان هنا كان حرام هو فبعض الناس أقول لي أبي باينا ذني عندما يريد أن يعمل عملا من الأعمال إجيه إذا كان مقرن يعني إنه قرن كيكا لا يسأل عن أعمال البر أو يفتكى هل أنا كأولي بورنا رمض مرشو تانان وإنما يسأل لا يكسر سان كنوي هل هذا الأمل يشد إلى الاسم أم لا وكل أننا رامي وكا أولا رامي كرمي إيه؟ أمكا أولا رامي كرميرين بلوزكا هل هو حرام am annahu makruhun faqat ok israel nan haram ọrin abisai makruhun kenan ọyọ ko ìmọ̀ náà makruhun yàrá náà máa wọn wàhálì nàfíyè ọkà ẹnwáyé nàmàyà ẹnwáyé nàmàyà tó adé ilẹ̀ lóko wọ́n lè tùkà bọ́ ọ̀pọ̀ lànà wọn ní ọ̀rọ̀ bàbúní ṣubuhat lórí bàbúní sánáìka ọ̀rẹ́ ànyẹ́ ìrìn náà lọ́ọ̀kọ́ ọ̀nà bàbúní sánáìka ìrìn náà àná òkúta wàá dùdù dè wọ́n ní clear cut clear haram ṣèlú kàwé náà kàwé àǹjí bẹ́sẹ̀ skọ́là náà sẹ́yìn mẹ́ka wọn nà kàwé ìrìn náà wọ́n jẹun. وهذا في جوزة المكروه كجور حرام أو كان لو كسمع ذكرا أين يعني القرآن كجور حرام أين يعني النبي كجور حرام so والمكروهات درس كونا هنا كان أمور مما يؤدي إلى وقوع في المحرمات يوما ما أنا بقى ليتو كاكون يعني ẹwọn ní lọ́wọ́ àyìn náà dùn náà wọ́n ní haram yọ màmá ní kó tura kó yẹn náà yọ náà yẹn. so makuru a mẹ́ka dùn wọ́n tún tẹ̀wé yìí lóka ẹ̀yẹ sẹ́wọ́n ní at least ẹ̀wọ́n tó wà ẹ̀yẹ mìíràn ẹ̀yẹ mẹ́ka. example yẹn wọlé hàn ẹ̀ka dùn ká ẹ̀yẹ àwọn náà kàn ẹ̀pánamọ́nù ọ̀rọ̀ mi tó nìyẹn ti ń jẹ́ wọn ni animal return làwọn ènìyàn à ní parí. wọ́n ká àyàn bá ní parako ìnagbóra lọ́wọ́ èvì àmà àbúrò dáa ká àwọn ètò ìnáwó tó ń gbé ilé ẹ̀yàn dáńgbà nílùú kẹmọ́rọ́ rẹ̀ tó ti dá yẹ lẹ́yìn ìdájọ́ náà lọ́mọ́lá. sọ̀gbùgbọ́ ọ̀dà mi dúró kúrẹ́ káwọn àdàdúró ìkẹ́wọ́n yẹn náà sọ̀rọ̀ nìyẹn náà duwane duwa da ce za su garga yi ruwa jin biri ya ta katon mu bujoji because where for skin now is bad ọ̀rọ̀ tó wọ kàkà yìí gẹ́ àtàfà tìǹbù ọ̀dọ̀ ṣé yóò dáhùn sọ yẹ kò wí sí natural material ẹ̀lẹ́ta kò wí sí non natural báyìí ni sásìmì ẹ̀ ń kéwòn mórí hàn báyìí ni nàfisàn náà wúrẹ́ ní ẹ̀ ń sinú mórí hàn láti mú un sọ ẹni wọn náà mẹka bí wọn yìí dùn wọn ní muhara bí wọn ní sanni mo ní mihara yọọ mama ẹni whichever day one day ha ẹ nọ àwọn náà kòtò wọlé hadi sọsọ ana bẹrẹ akal halal bayin wal haram bayin wa bainahuma umuru mustabihat an yìí lẹ́nà ìkẹ́kẹ́ mushtarikun bin halal wal haram an yi hirya na kaka umurul mushtabihat ilayya subu ilayya zazi amma kan nabi ka la ya lamu hunna kafiran min nas awan wa wa dan dan yin kai ilayya subu di faman ittaqa shubuhat faqad istabra li dinihi wa irdihi oni ya wa ilayya subu ilayya bajanan to kana ko biyan ọ̀dọ́ náà ọ̀rá àti ọ̀rá ní ìyàwó náà kún dọ́là rẹ̀ ní ìtọ́sínẹ́sìn ẹ̀rù wọ́n mọ̀ ní wákọ̀ àfi ṣubú hàt wọ́n náà sọ wọn lè rẹ̀ bí àtúnyà mi àníbi ká hàn pé ìkọ̀tán sọ́kọ̀lù ọkọ̀lù wákọ̀ àfi haram wọ́n náà rà ní haram lẹ́nu ìdílé láti lánà rẹ̀ kàrọ̀ yìí yàrá hàwùlà hìnyà kó àníbi kọ́wé àfọ̀nkà ọ̀nà àkọ́sùpá rẹ̀ àdìgbà náà wọ́ọ̀rù ọkà. فصاحبها ẹ̀wọ̀n ọ̀nà yẹn bìrọ̀ ń tẹ̀ lẹ́yìn sàlàdé ìhí mìíràn òní. ẹ̀yìn sá anáìkàkà ọ̀yọ́ ìdánù anaba zaaka min irtikabi amali makuruhi ẹ̀yìn sá anáwà zá jẹ́ka àtọ́mùkọ́rọ́ náà ìka èyí àwọn mùsítàbìhí àbíká ìsẹ́ náà ìkàkà ààyè confucian náà yẹ̀wò dín náà mùsítàbìhí ما دام أنه ليس محرما أنا كان يسمى بأين كان حرام أو ده سميت كما هذا حرام أو ده أو مكروه كذا يعني أو يكون إذا أنا مكروه وأنا لا أدري because مكروه أنا وأنا هون حرام وهذا عين ما أخبر عنه النبي صلى الله عليه وآله وسلم أصلا ẹnubí ilẹ̀ ẹni ẹnugbana dọ́kun wa ní ibi rẹ̀ wúlò ní ètò ìmọ̀ ọ̀rọ̀ dọ́rọ̀ mọ́ ha. Lẹ́nu ẹ̀ kàn ká man wọ́kọ̀ fi ṣubú ha wọ́kọ̀ fi haram. Ọ̀rọ̀ náà tún rí ìwé jẹ́ àmì. Ilé ní rẹ̀ aláàt ọ̀ haram. Láì tí kò rí jẹ̀ báwọn jẹ́ ni. Tí kò rí báwọn jẹ́ ni up to ẹnu rẹ̀ máa kàrẹ́ hàn. Àbáwọn masturbation kọ́. Ẹ́ ilé masturbation up to wani abu ne gari but don sai karfai na gari nan is something is supposed to be clear eh? so that, the solution is just stay away because masturbation bí o use your means ko ana ìkẹyọ yẹn na ẹbí o sọkẹsọ ẹ o ní bí o gbé good ọmọ ìgbọ̀n ọmọ tààlà ọmọ ìgbìmọ̀ nìyí wọ̀lọ́dún náà hó. بفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين ويمكن هناك مثلا يجنون ẹ̀rì òsèǹ ní ọ̀rẹ́ ẹ̀nàìka the rightly possessed ọ̀rẹ́ ẹ̀nàìka náà malakat ẹ̀yìnmánu gbọ́mọ̀rí ìkẹ́ ẹ̀nàìka òsèǹ ẹ̀rì yẹn ọ̀ malakat they possess it ẹ̀yìnmánu rightly and kúmọ̀lì ọmọ yẹn tẹ́lẹ̀ to bọ́ ọ̀rá ẹ̀ tìṣọ́ọ̀tì dúró àná ẹ̀kọ́kọ́ ló wà lá ẹ̀wọ̀rẹ̀ ọ̀tá. sọ inú ìwé ìrọ̀lẹ́ mi inú kan kẹ́lẹ́ ẹ̀yìn ẹ̀rọ àyè ní ẹgbẹ́ wọn yìí pàmàdébí tọ́gọ́ wàrọ̀ àgbáàlì. ọ̀rọ̀ náà kú many other things with àhẹ́nìkan ọ̀rọ̀ rẹ̀ mọ́sán. فأولئك هم الأعدون such are the transgressors go ẹ̀ẹ́mẹ́rà transgress the boundaries set by Allah subhanahu wa ta'ala ẹ̀ẹ́mẹ́rà mẹ́jìnnọ́kà so ọ̀gbọ́n iṣẹ́ náà iṣẹ́ náà ń ṣubú náà dín náà lọ́wọ́ ọ̀hún náà ẹ̀rọ kọ́ àrẹ kẹtọ́ náà yẹn wọn ní ẹ̀fẹ́ mẹ́dọ́kà àbí ìmọ̀n ṣàfihàn ìmọ̀n ṣàfihàn àkàrẹ̀ ọ̀hún yẹn dọ́kọ̀ kàtẹ́ńgbé yìí yóò ti náà bọ̀ sọ́ọ̀ kàrẹ́ sọ́ọ̀ أنتم مسلمون وكمان وقع في الشبهات وقع في الحرام هنا أقول أنا كان يقول إيمان والمسلم الحرام مثل كالراعي يرعى حول الهمة لا يزمن كونا بارين، لا كما أقول كربا يوشك أن يرتع فيه إيه دعوة كي أذكرن عندهم من الدعاء yọtara ara bẹ́ẹ̀ nẹ́ẹ̀rin náà ẹ́ àníjọ sí example yẹn ṣe ní similitude àdúgbò ọ̀yẹ́ sọ̀rọ̀ yẹn ọ̀yẹ́ bùrọ̀ ọ̀bù hàlù muslim ilé ìka ọkà náà ò ìsúwò rẹ ogbó náà dọ̀rọ̀ mọ́ ìjọba àdúgbò ẹ̀ka apákàkẹ́ lọ́kù yẹn ẹ́ bí ìyàwó nàá rẹ̀ kára. the best thing na ìdílé àti ìyàwó rẹ̀ nìkan bẹ̀rẹ̀ wọ̀ kọ́ apart from everything na yóò jìbìtì ayé àwọn àpá ọlọ́tọ̀ bá pa ọ̀rẹ́ wọn lọ́nà láyé mà bá sọ̀rọ̀ ọ̀rẹ́ mi rìn náà yóò rìn náà wọ́n bọ́ síbò ẹ̀yà àrẹ̀ náà nìyẹn rà ọ̀gá ọ̀gbọ́n tóbi kọ́ ọ̀nà ìní ṣubú hàt ọ̀nà ìní rẹ̀ kọ̀míṣọ̀n náà mi ọ̀rẹ́ náà náà haram wọn wọlé yìí lọ́nà lè jìbìtì ayé àbá àkọ́ ọ̀nà mọ̀rọ̀ lọ́kọ̀ náà yà wọn haram náà. من هنا دي هنا بكونسيديشن يطلق على إن لكل ملك هما على وإن هما الله مهارمه أنتم كعبين هذا أو هذا هم بحجان يعني بحجان بحجان الكتاب حرام حرام حرام والله مثلا يكون حرام وعلي كربة حرام بل إن بعض الناس استفكر في شيء وأخبر أنه محرم ọkà kuma àwọn ìdùkà ànyị kpanyị na lèhìn náà ìka ìdá stafta èyí na ezi fatawa aka èyí ezi fatawa ní ìdùkà nílé ìdá náà n'enye mma ẹ̀rọ n'enye mma fún ṣé òun rẹ̀ yẹn wọ́n kọ́ gbèrò anáhùn mu haram dáhùn ti kéré náà hàd ìjọba òde dáka yà kọ́ kéé ìfẹ́ ìtìkà yóò zanì haram ọ̀hún àwọn ọmọ náà kàyọ́ yẹ́sì alùhárì mọ́tò mọ́tò mọ́tò ṣèdí dá àwọn náà lọ́kì haram wọn lọ́wọ́ strong àbẹ́yìn.

ẹwọ nọ ọtún gbanye títún ìfọwọ bil ittihadi anil munkari wọn sẹyìn á ọtún gbanye ka òòlù kọlọ ọmọ tó wọlé ka ọnà kàná kó lè lórí sọrọ munkari ilé ibi ọsẹ yá àtàtà kọwé. ọ̀nà okò múlò bóró ẹni mẹ́rin ẹni gẹ́ wọn àmọ̀ tó wọlé ka iṣẹ́ náà akọwé ọ̀nà kàkiri بل عنده إذن أظن أن وزن نومها إذن أنها كنوكا أعني إذن استعداد المتني لارتكاب أول مراتب الحرام إذن لو المتني أعني مساوي أعني حرام step one لو كتو أعطيك كتو لازم أن تستيرون رينان أو إيه حرام ونمو كتوه one I need step one and أول مراتب الحرام the او step الحرام كما واستحالة أنا نوريني عيش أعيش مثال استحالة إيه دوس أعيش واحد دوس واحد جزاء بمحقرات الذنوب غير عيش يوبي مما ينتج عنه أنا اذا بعت بالريزلت je isana yo result ho nan isana ma to ho nan nataja yantaju natija eh natija result or consequences or ko the consequence mima yantaju ana isana ma consequential ho nan or says al ijtira ona ko odonye ayo katem ala maharimullah tira so yayin tira so haram eh haram ko jira mo but initially haram yóò wéyà ó dìrò lọ́kà haram yóò wéyà agbẹ̀jẹ̀ lọ́kà òmùlẹ̀ aka ha a àlèzí iná yá jíkà ní náà kàmá ìrọ̀lì ìsinmi wọ́n sọ̀wọ́ àìsà ìlànà ńlámà ká òmùlẹ̀ ọ̀kà náà ọ̀kà ẹ̀wọ̀n náà kàkà àbí ọgbà bẹ́ẹ̀ ní ìmọ̀lẹ́ lọ ọkọ àmì ìmúlẹ̀ يا نفس يا نفس يا نفس يا نفس لا تقنطي إن الكبائر في الغفران كلمني I am I am social horizon do not be deprived of Allah's mercy أنا أريدك من هذا كبائر àfijọ́wé yìí nígbà ilé ọba yìí àfijọ́wé yìí ọkà filibusoroni ini kòmúlò jẹ́rìí ẹ̀ la kàlámàní wọ́n dà sàn kí ó yà hmm? ọkà ìfọ̀ àrùn nàm ṣíríkù òmúlò yà jẹ́rìí ẹ̀ ìjẹ́ ìdíje mi ìlú ọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ọ̀nà kọ́lọ̀ tó ní ẹ̀rọ àwọn ọmọ àwọn ẹ̀yẹ yẹn ilé ilé ẹ̀mọ́nyọ̀rọ̀ ọ̀nà ṣíríkù dɔtun ba ko bɛ mun jɛ yɛ hàn ɛyɛ ntɛ ɔnà kó mo lè yìn ɛnna n ṣe dɔkɔ dɔ fɛrɛ yìí ɛdɛ mi lè lọ nyɛ nyɛ ma la ɛn so but albifɛri náà gbóòdà ɔkà yà nàbsù látàkùnù ti. إن الكبائر والغفران إن الكبائر في الغفران كاليمم وأظن من هنا ليش يوين أنا أكو سنة وأنا أكو سنة أكو كالي دون وأنا هيري إكاي إذا ما هيري هون إلا دا ونيونيا ويحوك إيهي ومليه لا دا ومليه أنا كحكيت إذا نم شريعة شريعة ما سموه تحنيان وأنا حكيت كدو يو ليه ẹ̀kadà òní òní ìlú gẹ̀ẹ́bùbà ẹ̀ kò jẹ́ ìdíkẹ́ni gẹ̀ẹ́bùbà gẹ̀ẹ́bùbà ẹ̀ kò gẹ̀ẹ́bù kòkòrò wọ́n ṣe ìzàkẹ́ni wọn náà ní sí èké ẹ̀mẹ́tí ń gbèkà yìí nọ́ọ̀bà náà fi ti ní yọ ẹ̀mẹ́ èyí ṣe sọ̀rọ̀ àdé kan dáàbà kan. so ẹ̀wọ̀n ní wọ̀zẹ̀ wàlú hawaaji bẹ́ẹ̀ náà ẹwọ wòye ní ẹdẹ mbọrẹ àná mo wà ní ẹdẹ mbọrẹ àná náà náà tó kọtẹ yẹ sọ di main main road mark nkọ ẹ wò mark ọ ẹ wò náà ráyè náà main wòye náà ráyè pàrọ̀ wù gbọ́ wòye náà federal road àwọn àyìn sẹ́mi kẹsẹ́ ìlú rẹ̀ mu àtàbọ̀ kọ̀ lọ́wọ́ nkọ́ dáyẹ̀ nàrẹ̀ ọ̀ dáyẹ̀ nàrẹ̀ ọ̀sọ̀ ntọ́fà bọ́ọ̀lù àná pẹ̀lú ọ̀rọ̀ ńdàgbọ̀n ẹ̀kọ́ ẹ̀wọ̀n náà ìjà ndé ìwà ọ̀kàkẹ́ ìjà yìí. ẹtùmọ̀ọ́kà ọ̀rọ̀ kù ẹ̀yìn ẹ̀yìn tuntun náà jẹ́ nìlẹ̀ ani ani pasha rẹ̀ mà nìyí. so ẹ̀rọ alhawajis different ogun anadumika clear all recommended zawal daban kwere بينه وبين المعصية إنا كانون إنا كانت إنا كانت ولذلك يقول الرسول صلى الله عليه وسلم في حديث صحيح ọ̀nà mìíràn ká ọ̀ntún ọmọ yìí sọ̀rọ̀ sọ́lá àkà ní àdìsá náà ká sọ̀hí ọ̀ka lẹ́wọ̀ alìmánì àkọ́wà mẹ́ni ọ̀mùtì. يأتون يوم القيامة بحسنات أمثال جبال تهامة بيضاء فيسألها الله عز وجل haba'an منثورا Allahu akbar أنت صلى الله عليه وسلم أكم إسكما رأوني أباني إلى بو أقوام إلى not قوم كوكو أقوام different قوم قوم قوم إلى بيهي أما إذا كان إبراهيم أربعنا كان ما رضا هلاي والآية نراه بزيه وإن ذي بابا إيش تجاني بس أكا أكاكا إسلام مطلولي بو ẹ̀yìn ìsàbọ̀ ti dìrẹ́ wọn sọ́dá òtún yìí ní aná òtún ìsàbọ̀ ti dìrẹ́ wọn tọ́ ẹ̀hẹ́ ẹ̀mí ló tọ́ ra wọn. alúre mi kọ́ wọ́n kọ́ wáyé náà program port harcourt wáyé wẹ́tẹ́ wàá kú iná wọn wàá ní kalaba nìdá wàá ní kọ́ náà kan kọ́ ìsìlẹ̀ máa yẹ ẹ̀rẹ́ ọ̀ yìí mo rẹ̀ nílẹ̀ yìí ẹ̀kọ́ náà kẹ̀kẹ́ wàá náà à ẹ̀ nàìjíríà jẹ́ mi they acquire port harcourt bí wọn náà iron port harcourt ní ìtú ẹsẹ̀ lọ́lọ́rọ̀ ẹ̀yìn ìjọni ọ̀rẹ́ kan ní ìjọni ní ní ra aṣọ rẹ̀ yàtọ̀ fẹ́rẹ̀ dá àjọ gọ́ọ̀nù lẹ́yìn ọ̀pọ̀ náà kéré jù ní ọ̀sán yẹn ní ìlú sẹ́ńdẹ̀ ìlú òkúté dọ́ọ̀mù ọ̀rẹ́ ọ̀rẹ́ kan ẹ̀rọ ọ̀sán wọn kọ́ òdodo òkúté ìṣẹ̀lẹ̀ ẹ̀mí adam adam bani in islam bani yàrá ni wọn yẹrẹ náà kan ọ̀nà adam adam bani ọ̀nàrí ọ̀sán. ìyá jẹ ní ìdí ayé islam wọn náà wọn hàn dọdọ wọn hàn dọdọ yẹsẹ kúrò náà wọn náà yẹ jùlọ náà níyà why ẹni dùn Ani ẹni dùn náà ẹsẹ mẹta nǹkan ẹni rẹ kọ́ni pàpà wọn ni lọ́wọ́ náà kó lórí dàn ẹ́ wọn náà kọ́ náà mi dẹ́ ọkọ̀ náà kúrò náà. anyị anyị eyawe ele waa na te etuna uchi uchi oge na akanuwa na aka uchi yuro dare aisha da kan da bọọlụ sama ẹdọ islam nọ n'ọjà rẹ ìjọ lẹkọọ náà kò anìkọ àjẹ náà nìyẹn àwọn mọ̀tò ṣe ń nà láàbẹ̀ tó náà èdè wúrò. Ah. jahana ni gbogbo bí a kẹ kiri ni ti àná ni ti gbà ń wọn ah. ọkà ọkà àkọ́tù gbogbo ń lò dé dọ́gbọ́n bẹ́ẹ̀ ọ́ bí bàbá dáa àìkán àìkán níbi ọ̀nàrẹ́ àìké látàn rúdà níhi ní àìdọ̀bẹ̀ náà yàn nípa gbogbo rẹ̀. àìké tóbi níbo nìbò dọ́jú àgbẹ̀ ẹ́ ìgbàlájú nà àjàgbó márùn-ún wọ́n ẹni ètò náà nípa àkẹ́wà bá ọ̀rẹ́ ọmọ anáwó àti jìnnìrí kó wáyé wá ìgbéra ọmọ anáwó and kai àkọ́kọ́ ọ̀rẹ́ ọmọdé àwọn ọmọ wallahi haka ne ko ai kai ne sai ji ni wa nyau kan ai ji ji ni ne ona ona ja no na kudahi no da wana wa ndan because wa man ndo kai oka wana ke unan ma ke uka tu himba ijana ai ji ku mu ya ga mo be irano oko ola ndo mu stoka uwe soke do soke katwa na saukar da alkur'ani salamu alaikum da mai kuni what is better than e wannan kai islam wannan yawa yin da ke da kwa na da wannan mu biyo da ai wala ne yonin ko da ba ba rai so on to murka ne da goyin ne kana fitan ne min ummati ina da man ne ya tuna yawmal qiyamah ene ya be kun qiyamah ní abdavajin ẹ̀mí ọmú kọ́rọ̀ ìzọ̀rìzọ̀rìzọ̀rìzọ̀rìzọ̀rìzà àná ẹ̀kọ́ kọ́rọ̀ ìzọ̀rì nínú amsalu jibalu tihama ànyàtàbà náà yìí tihama ọ̀rẹ́kọ́ bẹ́ẹ̀ atabọ̀ náà mùdẹ́hùn àwọ̀ àwọ̀ kọ́rọ̀ ìzọ̀rì mùdẹ́hùn bẹ́ẹ̀dọ́ tihama náà ìṣe atabọ̀ náà ká ìṣe clear atabọ̀ níwáyé rẹ̀ bẹ́ẹ̀dọ́ náà yìí ní white but it's very clear ó ti máa kó. Hmm. بطوع قرأ أنه نمن قرأ يعني يوم القيامة فيجعلها الله عز وجل بيقول قرأ أنه ضوء معك وإسرائيل طبعا فمنك قولي بجوانك أمين يطلع هذا يوم القيامة إن مريح فيهم أنا نصور الله لك قال ثوبان لثوبان رضي الله عنه وثوبان منكم ثوبان من يمكن أن تقول يا سيدي nke kò ní ṣe máa nà mí o ọkàn yín kíkọ́ ní ẹ̀rọ ìṣúdì ìbò ìkìlọ̀ nítorí kà wọ́ ṣé máa ní problem àwọn ni ṣé wọ́n ìkọ́ mi lọ́kà ìkọ́ bẹ̀bí ọ̀hún kẹ́mi máa gbé ìwé ọ̀hún ààrẹ màmá náà nígbà náà ìka ọ̀hún ní ìwọ̀n ààrẹ nítorí pàtó wà lọ́ra rẹ̀ àmọ́ ọ̀gbọ́n mi sọ́nyà lè ń tẹ̀wọ̀n ráhùn náà náà jẹ́ náà wà á sì gbé kẹ́kẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ ní nǹkan yàrá sọ̀rọ̀bán yìí kì í tó tó rẹ̀ àwọn yàrá sí ibi kẹtẹ́ ọ̀rọ̀ náà fi láàkà wọn kó wọn lọ sí ibi kẹtẹ́ ọ̀rọ̀ wọn قال ثوبان دي ثوبان رضي الله عنه يا رسول الله ما هو انتم رسول الله شوفهم لنا جوانا زمين قانين جلهم لنا هاك سوي الجلي كليع هو دوا هذه النزوات سمع أن لا نكون منهم ونحن لا نعلم هو بقى ينوال كما بيه قال <laughs> lánàbí sọlọ sọlọ nǹkan. ama ìnáyìn ìkúwánàkù wọn tó ń yíka ẹ̀rí náà ẹ̀yìn àwọn ẹ̀rọ wọ́n mi ń jẹ ìdákẹ́kọ̀ọ́ láìpẹ́ wọn tí wọn àwọn ẹ̀rọ wà á wọ́n yà kọjú náà mí nà lẹ́yìn kàmú tó àkóhùn. ọ̀là àkọ́kọ́ ọkẹ́ náà náà nìkan tàbí ìnàkúsọ́ làlàhùn àwọn àwọn ẹ̀rọ náà ń bẹ̀rẹ̀ sọlá sọlá làlàhùn. ó mọ àkúsọ́ làlàhùn náà bó hadi ọ̀kúnná bí lànà koran bó kàmá wọn wà kánú àwọn ìní ìwà rẹ̀ ọ̀tún wọn kàn wọ́n bá kí ni náà ó àkùwá wọn. àmọ́ ìdílé ìràgbọ́ ẹ̀yìn náà ẹ̀ka ìdá àkọlàwò bí ma ha rẹ̀ mi lá anytime ẹ̀mí ìdí ìkọ́ àkẹ́lẹ́ ni àná ẹ̀yìn ilé ìwọ̀n báyìí rẹ̀ ìntàkó ha ẹ̀ hàgbọ̀n náà. رواه ابن ماجه وقال fi zawaid ibn majah dawani daka tun yana majma zawaid oni imamul imamul haythami rahimahullah that is nadu sahih wa rijaluhu thiqat that dana ni ko shawe ni sahih jami ayo ko so azai ni muraya kuna na waisa wayan wala na waisa kuna àwọn ẹ̀gbọ́n mi ọ̀nà ìgbọ̀ngàn ọ̀fẹ́ ẹ̀ka bọ̀ hàmí struggle lọ́wọ́ ẹ̀yà ọ̀dọ̀ ọ̀húnrẹ́ ìjọ ọ̀bá rẹ̀ ihe muri wa mai dawa ri tuji ambassador tuji omen to ai haram wa kura kura wa kala wa ko a kare murar kala ta wa hira wa ko da ko then eke it's wajib now in gura ni is doctor yin doctor kuma da ke jan jan doctor ba da kura wajib wa ko ko at least they will save life right yes soldier now hmm ẹ̀yin ìrànlọ́rọ̀ bí a ní ẹ̀rọ wọn ní àtọ̀ náà kẹ̀rọ akọ̀rọ̀ ọ̀rọ̀ nù bẹ́ẹ̀ rí sójà everyone is different ọ̀nà ni just find himself ka a villain but become a devil ọ̀rọ̀ ìsúná àyàkó àmọ́ àwọn ńlá ẹ̀kọ́ because I think a villain àjọ ńlá ka ìzá àkàlàwùtà dákàrà yóò mọ̀ فلا تقولوا خلوت ولكن كونوا علي رقيبه ẹ̀kẹ́ ẹni tí a mú òfin náà kéré hàn ìbéèrè àtúkà kò béèrè ẹ̀wà káà ẹ̀ òkèfẹ́ rẹ̀ wọ́lá kí n kúlú alẹ́ yìí ọ̀rọ̀ kiri bò kàkà á ní ọ̀rọ̀ kiri bá nínú iye sùpọ̀ rẹ̀ ẹ̀rọ ẹni ibi ilé ìfẹ́ rẹ̀ náà ká nílé ẹ̀mọ́ sọ̀rọ̀ ìrírí wọn búrẹ́ kí gọ́ọ̀yà tó lè sáàdù sọ̀rọ̀ àǹtí àbúdá lọ́hà ká ẹ̀nà kẹtọ̀rọ̀ èyí lọ́kùn tàràhù ìnìyàrọ̀ so ọkọ̀ fàtàjídìí yẹ دون التحفظ ولا تردد